ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìdùnnú ojúmọ́ ìgbéga ojúmọ́ ìtẹ̀síwájú ojúmọ́ àlàáfíà ojúmọ́ àṣeyọrí lọ́mọdélé wa mo nígbàgbọ́ pé bẹ́ẹ̀ náà ló ṣe mọ́délé yín àánú olódùmarè ò ní fi wá sílẹ̀ àánú olódùmarè yóò rọ̀gbà yí wa ká ìdí ni pé kò sí nǹkan méjì tá a nílò ju àánú ọlọ́run lọ. Lo àánú la máa ń béèrè fún àánú la máa ń bẹ̀bẹ̀ fún torí pé kò sí ní tí ọlọ́run ọba wojú kó tó ṣe fún ẹ̀dá ọmọ bíbí kìí ṣe bí èèyàn ṣe rẹwà sí ní ṣe bímọ àìmọye arẹwà tí ò ní gbọ́ pa àìmọye ẹni tí ń kírun wákàtí márùn-ún tí ò ní gbọ́ po àìmọye ẹni tí ń sùn sílé ìjọsìn tí ń gbàdúrà tí ń ṣàṣàrò nínú bíbélì mímọ́ ṣùgbọ́n yóò mọ torí òkè dórí òkè yóò mọ sunkún àìrígbéjó yóò mọ gba àwẹ̀ àìrípọ̀n kì í ṣe wípé wọn ò mọ̀ ṣe ọlọ́run ló ti sọ látilẹ̀ pé wọ́n ṣàánú fẹ̀yìntì wọ́n ṣàánú fún ọba tí gbé ọwọ́ ẹni tí ó ga yóò sì ti mọ̀ kawó kó tó pé twenty ó tó pé tààtì yóò ti dolówó làwọn èèyàn máa pé owó ọ̀mọ̀ máa gọ o àánú ní jẹ́ bẹ́ẹ̀ ẹ sì rí pòfẹ́sọ̀ sùtù ẹ ò ní pé méjì tó bá pé méjì kò ní pé mẹ́ta bí bàtà kan ò jẹ́ kúńbà kò ní rà míì àánú ní sọ̀rọ̀ well àkàndọ̀rọ̀ awíkóńkó ló kọ́ mi àjàó àrùn ni mi awíkóńkó aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe é ọ̀rọ̀ mi ò jẹ́ kàyéfì fáwọn èèyàn kọ̀ọ̀kan kò ní jẹ́ kàyéfì fáwọn èèyàn kọ̀ọ̀kan ìdí ni pé tẹ́ bá fojú inú wo dáadáa ẹ rí i pé mi ò kì í sábà tẹ̀ síbi táyé ń tẹ̀ sí i mi ò kì í sábà gbé nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń gbé pọ́n gbé pọ́n ní tí mo bá rí pó tọ́ tàbọ́ tọ̀nà ni mo máa ń sọ̀rọ̀ nípa rẹ̀ ẹ máa wá wò ó wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kí ló dé tí àkàndá ọ̀rọ̀ Awíkóńkó déédéé yí bèrí kò lẹ́yìn aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mọ́ sì mí gbọ́ o n ò yí kò lẹ́yìn Bọ́lá Tinubu eléébele ṣùgbọ́n mo ń gbìyànjú bóyá Tinubu ajẹ́ ṣe àtúnṣe bóyá yóò súnra kì kò nínú àwọn ìwà ìlákàkún tí ń wò bóyá yóò gbìyànjú láti bọ́ sójú ọ̀nà èròǹgbà wa tá a fi tẹ̀lé ìdènà yorùbá sì lọ wọ́n bọ̀ wọ́n ní bàbá fẹ́rin gún ọmọ ìyá ẹni lójú ọba kan ò ní bẹ̀rù ẹni màmá sọ ń pẹ́ bọ́ ọmọ ìyá méjì bá wọ̀yẹ̀wò tí wọ́n sọ̀rọ̀ tán jáde ẹ má béèrè tí wọ́n sọ nù lé ojú wọn ni kẹ́ ẹ fi wo nǹkan tí wọ́n sọ bọ́n bá rẹ́rìn jáde kò sóòótọ́ kankan nu tí wọ́n lọ sọ́nù yẹ̀wò ṣùgbọ́n bí wọ́n bá jáde tójú ìkíní kọ́rẹ́ lọ títèkejì ọ̀fanimọ́rọ́sì dájúdájú wọ́n ti sòótọ́ ọ̀rọ̀ fúnra wọn nulẹ̀ òótọ́ ọ̀rọ̀ kì í dùn bí ìwọ ní rí gígónigóni lára bíi sọsọ òótọ́ ọ̀rọ̀ ń lè mi àkàndá yàn láàyò láti máa sọ ó wá wù mí kọ́mọ̀tẹ́ ọlọ́run ṣùgbọ́n kémi ọ sọ tèmi kó wà níbẹ̀ for record purpose now kí wàá nìdí tọ́jẹ́ kó ká mi lára òun náà ni wípé àrùn tí ń sogójì ní sọ̀ọ́dúnrún so ntọ́ bá bọ́yà dé kò sílé ọlọ́yà tí ò dé òun náà ni wípé gbogbo nǹkan tó dọ̀ wọ́n gógó bó ṣe wọ́n lé yín lọ́wọ́ ń lé wa bó ṣe wọ́n lé wọn lọ́wọ́ ń lé ti gbogbo wa ilé àwọn olóṣèlú ni nǹkan ọ̀wọ́n dé torí béèyàn bá lówó ọ̀pọ̀ tó bá ń rajà ọ̀wọ́n kò ní mọ̀ ṣùgbọ́n béèyàn bá lówó ọ̀wọ́n tó bá fi ń rajà ọ̀wọ́n ńlára fi máa ń kanrú wa ní tí mo ń gbìyànjú àti sọ ni wípé lọ́pọ̀ ọgbà tí ìṣe ọ̀bá kárí bíyà ọ̀bá kárí kì í tó gbọ̀n kì í ṣe wípé ìyà òun kárì tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ kì í ṣe pàtìjẹ àti mu lọ ló dogun fóró wa ṣùgbọ́n ẹni tí ọkàn tí ọkàn yàn àmọ́ gbàdúrà kábùrú ọmọ kàn wọ́n bórílẹ̀èdè yìí ṣe rí àjọṣe gbogbo wa ní àjọ ní gbogbo wa ní gbogbo alájọgba ìdálẹ́bi ẹ̀ bọ́ bá dá gbogbo alájọ yẹra wa pé ah ọlọ́run ló ní àtẹ̀lé Tinubu ṣùgbọ́n bó ṣe kù díẹ̀ káàtó yìí gbogbo aná lájọ ń jẹ mọ́kòmí ẹ̀ àwa kan wá ń wò wípé sáà ṣe àṣìṣe lára eléyìí òun náà ló fà á tí mo fi jáde lẹ́nu jọ́ mẹ́ta yìí tó fi jẹ́ wípé SSS Bọ́lá Ahmed Tinubu SSS ìyàwó ẹ̀ SSS àwọn ọmọ ẹ̀ ńlọ jẹ́ pàtàkì nínú nǹkan tí mo wá sọ kínìdí òní wípé kí wọ́n má joyè ọ̀pá tọrọ dáná inú lóòótọ́ ni a mọ̀ pé wọ́n ti lówó tẹ́lẹ̀tẹ́lẹ̀ owó tí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó sì wà controversial controversy sì wà lórí ẹ̀ rẹpẹtẹ because ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ló ń béèrè lọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu pé gbogbo owó tó ń claim pòun rí ṣebí kò ló ti rí ìbígbà tó jẹ gómìnà fọdún mẹ́jọ ló kówó òlú dà sápò ńbẹ̀ ló ti rọ́wọ́ òlú jọ bàbá wa ni ká fojú fo eléyìí o ṣé ó tó yẹ kí Bọ́lá Ahmed Tinubu tún máa rìn ní gbèbè ẹ̀ bọ́n bá ń pèèyàn lólè kò yẹ kó tún máa gbọ́ mẹ́ran jò bí wọ́n bá ń pèèyàn ló nífura ìràyè ó yẹ kó lu àrè ó pa fún ẹ̀ mọ́ bí wọ́n bá sọ pé lágbájá ò sí fọmọ sọ àbí lágbájá ò sí fi nǹkan sọ ó yẹ kó ná ọmọ hùwà àkóyawọ́ so ṣùgbọ́n Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní òòṣà bá a bá ti mọ̀ ọ́ hù mọ́ níṣẹ́ gbé ní mọ́ wọ́n tún wá lè fín nìwà bá a dé mọ́nú agolo yóò rú jáde ntí Bọ́lá Ahmed Tinubu ń jẹ́ kó yé wa ni wípé ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni tó lọ sójú ogun tó ló ń pààyàn mẹ́fà irọ́ ni ọ ò lè wọ́ pààyàn mẹ́fà ó bọ́ wájú ilé ó tẹmọdìẹ mẹ́fà pa bójú ò tó ti lé ojú tó togun bójú ò tó togun ojú tó ti lé líle tó túmọ̀ sí pé bá a bá tiẹ̀ ń ṣàríyànjiyàn lórí báwo ló ṣe kó ọ̀rọ̀ rẹ̀ jọ báwo ló ṣe ń náwó ìlú tẹ́lẹ̀ dídé tó dé ipò ààrẹ yìí ó ti jẹ́ ká mọ̀ wípé iná àpà ló máa ń ná àti pàápàá bóun bá débi tóun ti rí owó tóun òṣìṣẹ́ rẹ̀ bó ṣe wu òun lòun ọmọ bù ú gbogbo àwọn ìgbésẹ̀ tá a rẹ̀ ń gbé yìí ó jẹ́ àwọn ìgbésẹ̀ tó dùn wá gan-an wá nú jọjọ. Kennedy ó ní wípé. last person tá a ronú ẹ̀ kàn Bọ́lá Ahmed Tinubu ẹ má bínú o táàbù mi lọ́fẹ́ kú mo ní kí n fi chájà sí díẹ̀ o ó ti jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ now mo ti sọ̀rọ̀ díẹ̀ nípa family Bọ́lá Ahmed Tinubu then mo fẹ́ sọ̀rọ̀ nípa kaba kaba àwọn wo ni wọ́n ń pè ní kaba kí là ń pè ní kaba kí ni impact kaba nínú nǹkan tá à ń sọ yìí ò ní wípé bí èèyàn kan bá ń bẹ nípò ìjọba bí ó ṣe dáadáa àwọn èèyàn kan máa ní à kì í ṣe pé kò fẹ́ ṣe dáadáa àwọn kaba ni mú àwò wípé kaba kaba kaba àti ń gbọ́ kaba látàyè Goodluck Jonathan àwọn ah, á ní Goodluck Jonathan lérò rere fún wa in fact ó fẹ́ ṣe dáadáa àwọn kaba ni ọ̀jẹ́ ẹ̀ the same thing láyé ajagunfẹ̀yìntì Muhammadu Buhari wọ́n láwọn kaba ni Buhari ah, ẹni tó jẹ́ sọ́jà bóun ni kaba kan tún ṣe máa control ẹ̀ because abẹ́lé pé ẹni tó jẹ́ sọ́jà òun dúró de ọ̀dà látọ̀dọ̀ ẹnìkan kan òun ló máa take decision fúnra ẹ̀ òun gangan ni ọ̀dà tán dẹ̀ pèèyàn ní GCFR Grand Commander of uh, a grand commander of armed forces now ọ̀hún wá ní kàbá kí náà ń pè ní kàbá gan ok mo try láti wá ìtumọ̀ ẹ̀ ní no dictionary Oxford dictionary ó ní kàbá is a secret political clique or faction Cambridge Dictionary ó ní cabal is a small group of people who plan secretly to take action especially political action that means àwọn tá à ń pè ní cabal they are just few people that we can count a lè kà wọ́n lábẹ́ ìṣèjọba ajagun fẹ̀yìntì Muhammadu Buhari a gbọ́ nípa cabal now ngbà tó kù díẹ̀ kíjọba rèé kó gbá wọlé ni wọ́n ẹ̀sẹ̀ dárúkọ àwọn tó ṣeé ṣe kó jẹ́ kàbá nínú ìṣèjọba rẹ̀ lára àwọn tí wọ́n dárúkọ fún wa náà ni Abba Kyari Abba Kyari yìí gbogbo àná la mọ nǹkan tó ṣẹlẹ̀ sí then òun uh, ni chief of staff then òun náà ni ẹni tí wọ́n pè ní nephew Buhari èyí ò má má dàwúrà wọ́n lóun ló ń take decision ní Aso Rock gbìn tó bá ti sọ lábẹ́gẹ́ ẹni tó bá fẹ́ wọ Aso Rock tí má má dàwúrà bá ti ní kò ní wọlé kò ní wọlé ẹni tó bá ti ní kó lé jáde l'Aso náà máa lé kí ló dé lára wọn ni ọ̀gbẹ́ni tí wọ́n ń pè ní Sabiu Túndé Yusuf Sabiu Túndé Yusuf yìí nígbà yẹn mi ò rò pé ó ti pé forty years òun náà wà nínú kàbá ok lára wọn ni baba shir lawal um, now ìjọba kọ̀ọ̀kan lè máa ń ní kàbá ṣé ẹ gbàgbé o àwọn èèyàn kan péréte tí wọ́n kóra wọn jọ wọn ò déédéé kóra wọn jọ lásán wọ́n ríra wọn gẹ́gẹ́ bí alágbára àbí tó lágbára jù tán wá wò wípé bàbá ṣe kínní lẹ́yìn táyé yóò fún wa nìkan bàbá ṣe lẹ́yìn kẹ́hìndé yóò fún wa nìkan kọ́mọ̀ bá fún wa nìkan ẹ̀pẹ́ táyé ẹ̀pẹ́ kẹ́hìndé ẹ̀pẹ́ dòwe pàlàbà ẹ̀pẹ́ dògbé wa ẹ̀já sọ̀rọ̀ bọ́rọ̀ lùú ṣe ń lọ now bọ́ bá wù mí láti dárúkọ màá dárúkọ àwọn tí wọ́n jẹ́ kàbá ṣùgbọ́n ọ̀nà tó gbà tó dáa jù láti dárúkọ wọn ni kádàá pè é lórílẹ̀‐èdè yìí lónìí kàbáàtì ń bẹ́ ń bẹ̀ tàbí tó ṣẹ́kù ń bẹ̀ wọn ò ju márùn-ún sí mẹ́fà lọ màá bá wa sọ wípé ah, bóyá àwọn kan ń bẹ lábẹ́lẹ̀ tá a mọ̀ ọlọ́run bá ń gbọ́ ẹ̀hán tó ń pè ní kàbáwò tó fifteen ní nàìjíríà àwọn dẹ̀ ní ṣàkóso ìlú yìí àwọn dẹ̀ ló mọ ibi tí direction ìlú yìí ń lọ wá wò ó eléyìí um, tó pọ̀ jù nínú àwọn kàbá òkè ọya ni wọ́n wà ẹyọ kan péré ló wà ní south west n ò rò pé kankan wà ní south east nínú àwọn tó ń jẹ́ kàbá ṣùgbọ́n àwọn náà ń decide affairs orílẹ̀-èdè yìí lónìí kò ságbára tó fẹ́ lò now lára wọn ni wọ́n ni àwọn vessels tó ń gbépo àwọn ló wà nínú importation nǹkan ńlá àwọn ló ń ṣe business oríṣiríṣi tó jẹ́ pé ó jẹ mọ́ nàìjíríà pẹ̀lú orílẹ̀-èdè míì lára wọn ń làwọn tí ń bá yín ra nǹkan ìjà ogun wọlé tó jẹ́ pé àwọn lè bìlì pé àwọn èèyàn dámọ̀ lókè òkun tí wọ́n lè negotiate pẹ̀lú tẹ́ bá fẹ́ ra nǹkan ìjà ogun oríṣiríṣi ẹ̀ka ni wọ́n dì mú lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà ẹ wá wò ó wọ́n lágbára débi pé lásìkò òṣèlú tá a wà yìí báàrẹ kan bá kó yan wọn kéré tàbí fọwọ́ tì wọ́n sẹ́gbẹ́ kan tán bá gbógun tán bá bẹ̀rẹ̀ sí ní gbógun tì ààrẹ yẹn máa ní problem yóò dẹ̀ mọ́ bẹ̀rù ìdìtẹ̀gbàjọba torí pé wọ́n lágbára débẹ̀ láti jẹ́ kí ìdìtẹ̀gbàjọbọ wáyé torí gbogbo wọn pátápátá retired general ni wọ́n retired general àtẹlẹ́yìn tó wà ní south west o àtàwọn tó wà ní north o retired general ni wọ́n tó jẹ́ pé wọ́n ti láǹfààní láti witness ìdìtẹ̀gbàjọba oríṣiríṣiri àwọn náà dẹ̀ ti gbogbo ọ̀dẹ̀ náà ti jàre orílẹ̀-èdè yìí rí so mi ì mọ ibi tó fẹ́ times ẹ̀ sí mi mọ ibi tó fẹ́ ro kàbá lọ ṣùgbọ́n gẹ́gẹ́ mo ṣe sọ mi àkàndá ò ní dárúkọ àkàwé tí màá ṣe náà nìyẹn now jáàmọ̀ bẹ́tò lọ àwọn kàbá yìí wọ́n máa ń gbìyànjú púpọ̀ o mistake tí wọ́n wá ṣe ni wípé orílẹ̀-èdè yìí ipò tó orílẹ̀-èdè yìí wà bó ṣe bàjẹ́ dé yìí àwọn náà nípa àtìpín ń bẹ̀ tàbí ká sọ pé àwọn gangan lọ́bàá jẹ́ débi tó dé yìí so and lọ́kàn wọn wọn ò fẹ́ kórílẹ̀-èdè yọ da o no no no no no wọn ò fẹ́ kórílẹ̀-èdè yọ da ìdí tàn fẹ́ kórílẹ̀-èdè yọ da ni wípé àkọ́kọ́ torí yọ̀ọ̀pá bísínẹ̀sì wọn lára wọn ti lówó o ṣùgbọ́n owó kì í tó lówó ọ̀nà kejì òun ni wípé wọn ò fẹ́ni tó máa bíìtì rẹ́kọ̀dù wọn wọn ò fẹ́ni tí yóò hàn sí tí wọn kúrò ní páwá bíi tí wọ́n wà wọn ò fẹ́ni tí yóò ṣe jù wọ́n lọ tẹ́ẹ̀fì máa wá yin onítọ̀hún wípé ah lásìkò ìjọba rẹ̀ láyé dáa nǹkan nǹkan no bílù ṣe ń lọ gangan ló mọ́ wọn nú. No ṣùgbọ́n wọn á kóra wọn jọ ń gbà míì ẹ wá rò wípé àwọn ni mẹsáyà ẹ lè gbọ́ wípé àwọn olórí orílẹ̀-èdè yìí àná wọ́n lọ ṣèpàdé pọ̀ pẹ̀lú ààrẹ ìpàdé tán lọ sí pẹ̀lú ààrẹ wọ́n lọ fẹ̀rúnú lásán hàn ni wọ́n lọ wọ́ọ̀nù ààrẹ lásán ni because ẹ ní màbájáde ìpàdé wọn wọn ò ní sọ wọn ní close door ni wọ́n ti ṣe so ma, analyze ẹ̀ fọ́dà o ṣùgbọ́n nǹkan ẹyọ kan tó kọ mí lóminú ni pé ṣé bá a ṣe wá wà lọ́wọ́ kàbá ọ̀nà kàbá lélẹ́yìí dìgbàwó látọdún wo la ti wà lọ́wọ́ wọn ọdún wo wà ní a nígbàgbọ́ pa máa kú lọ́wọ́ wọn kí ló dé tó jẹ́ pàwọn èèyàn péréte ni wọ́n kó ayé wa sínú ìgbèkùn àwọn ló ń decide àfíà sí wa màá tọrọ ṣẹ́jú méjì lọ́wọ́ yín láti gbìyànjú láti polówó nǹkan tí mo ń ta God bless you ìwúrí ọdún tuntun níbi tá a ti máa ń tọrọ ohun tá a fẹ́ tẹ́lẹ̀dọ̀ sì máa fàṣẹ sí ní wàrà ṣe é sà tọdún yìí tó ti wọlé dé o ọ̀wọ́n ni ọmọ ṣẹ́gi lájẹ́ ẹ̀là àwòrí ọmọ làkúlà sọ̀rọ̀ ọ̀gbẹ̀gbẹ̀ kan ọ̀gbẹ̀gbẹ̀ kan gbogbo wọn gorí ìrókò wọn pariwo ajé tantan gbogbo ẹ̀dá yìí pátá tó fẹ́ bẹ́gbẹ́ pé lànà lẹ́nu iṣẹ́ kò fẹ́ máa rí tajé ṣe kó so kó bóde pàdé ìṣègùn ọ̀tá lójú ayé àti lójú oorun ẹ̀rọ tó wá ọmọ lọ́jọ́ tó ti pẹ́ ìjákulẹ̀ lórí ìwé ìrìnnà ní gbogbo ìgbà òtún rí jẹ̀rí mu tẹ́lẹ̀ ṣàdédé ní gbogbo nǹkan lọ́bìnrin bì tètè máa bọ̀ níbi ìwúrí ọdún tuntun yìí èyí tó máa wáyé fún ọjọ́ mẹ́rìndínlógún gbáko ní dẹ̀sẹ̀mbà ọdún tá a wà yìí kó wá tọrọ gbogbo ohun tó fẹ́ fún ayé rẹ̀ ní ti dáadáa káwọn alálẹ̀ sì máa fàṣẹ sí lójú ẹsẹ̀ àwọn tó wá lọ́dún tó k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 junction ìjẹ̀bú ìmẹ̀sì nípínlẹ̀ Ògùn tàbí kẹ́ẹ̀kan sí oea apps and stop spices lórí facebook at oea underscore abba lórí instagram wẹ́bsáìtì wa ni www.oea/abba.com email address wa ni appstrops2019 at gmail.com níbẹ̀ ìwúrí ọdún tuntun tó máa wáyé ní december ọmọ ọba ọlámilẹ́kan olóhùn aláṣẹ oea apps and stop spices ló wí pé tèmi tiẹ̀ ò ní ṣòro ṣe o èé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 kí ló fà tápákọ̀ ara fi ń kú ẹ sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọmọ àdédé máa steve ẹlòmíì àyà ló máa máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa máa dùn ẹlòmíì a máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìjẹ̀lẹ̀ ó máa máa ní ìṣòro àti breathe oxygen breathe out carbon dioxide á wá máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló ń fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough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 is something to be treasured. Ire o. Well, mo kí n pé káàbọ̀ padà. Now, mo sọ̀rọ̀ nípa àwọn kàbá. Ẹ wá jẹ́ kí n ya bàrà lọ sí bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn àbí kí n sọ pé Tuesday tó kọjá lọ́hùn-ún òun náà ni àwọn àgbààgbà kan kóra wọn jọ sílùú Mínà wọ́n ní àwọn fẹ́ ṣèpàdé papọ̀ lórí pé káwọn ẹgbẹ́ òṣèlú PDP kí wọ́n sign peace accord and lórí situation of the country àwọn àgbààgbà tó kóra wọn jọ ọ̀hún wọ́n jẹ́ àwọn ààrẹ àná lórílẹ̀‐èdè yìí àtàwọn èèyàn kọ̀ọ̀kan lára wọn ni um, former head of state Ibrahim Badamasi Babangida General Ibrahim Badamasi Babangida lára wọn ni General Abdulsalami Abubakar so gbogbo wọn ti wà nílé. Babangida fún bí ọjọ́ bíi fún bíi wákàtí bíi mélòó kan wọ́n retí former president Olúṣẹ́gun Àrẹ̀mú Òkìkíọlá Ọbásanjọ́ kódé kí wọ́n tó bẹ̀rẹ̀ àpérò lára àwọn tó wà ń bẹ̀ àrí um, former national security adviser NSA general Leo Gozao àtàwọn kọ̀ọ̀kan náà bọ̀dọ̀ Ọbásanjọ́ ló dé last now ngbà tó bá sọjọ́ máa land ní Bọ́lá Ahmed Tinubu's airport tó wà ní Minna according to ó dé pẹ̀lú aircraft márùn-ún ngbà tó dé sípàdé wọ́n yọ̀ kíra wọn wọ́n lọ sí ilé Babangida láti sọ̀rọ̀ wọ́n wà ní closed door meeting for complete two hours. àwọn um, òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Minna ni wọ́n lọ wẹ́kọ̀ọ́ mẹ́ẹ̀ gọ́fìmẹ̀ntì Niger State ló produce àwọn ọkọ̀ tí ọlọ́gbé ààrẹ àná olóyè Ọbásanjọ́ wá sílé Babangida àtẹlẹ́ tó gbé kúrò nílé Babangida lọ sí airport kí Ọbásanjọ́ tó tẹkọ̀ Àbújá létí ó kúrò lọ́dọ̀ àwọn baba lọ́dọ̀ Babangida ní six thirty by seven ó ti wà nínú plane tó ń gbé lọ sàbújá now mo wá ṣèpàdé kílàbọ̀ pàdé tí wọ́n ṣe wọn ò sọ fáwọn oníròyìn ṣùgbọ́n tí wọ́n sọ fún wa ni pé peace accord um, PDP ahead Edo State governorship election tó wáyé lọ́jọ́ Saturday tó lọ yìí ń làwọn pè pàdé lé lórí now bó bá wá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ rí i pé àwọn oníròyìn ò ní ṣaláì béèrè lọ pé kí ni nǹkan tí wọ́n sọ nínú ilé. No state of the nation náà wà nínú nǹkan tí wọ́n sọ wọ́n ní àwọn ti gba ìjọba tó wà lóde nímọ̀ràn àwọn nǹkan tó yẹ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àtijọba rẹ̀ ó ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Abdulsalami sọ ó ní ọ̀wọ́n gógó nǹkan àti ìnira yìí ti pọ̀ jù àsìn àwọn èèyàn ló ò ní lè fara dà mọ́ o tó bá tásìkò kan òpó ti dé góńgórí ẹ̀mí wọn o. bí ó dẹ̀ níbi tí ara wọn lè gbá mọ́ so lára advice táwọn fún ìjọba tí ń bẹ lóde ni pé kí gọ́ọ̀mẹ̀ntì fúnra lára ẹ̀ kí wọ́n ra oúnjẹ wálé kí wọ́n ra oúnjẹ wọlé àwọn oúnjẹ tí wọ́n wá fowó wọn ra yẹn kí wọ́n kó lọ sáwọn ìlú kọ̀ọ̀kan kí wọ́n subsidize ẹ̀ fún wọn that is ntí a gọ́ọ̀mẹ̀ntì bá rà pẹ̀lú one thousand naira kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ta fáwọn èèyàn ní five hundred naira tó bá possible less than that ó nítorí pé oúnjẹ wọn ni àwọn èèyàn lówó lápò láti rà á ilé tí ọ̀wọ́n gan èèyàn mélòó ló lówó lápò láti rà á ká tó wá sọ pé nígbà tó ń jẹ tó ń dọ̀ wọ́n gógó so wípé bóúnjẹ bá dẹ̀ tí kò nínú ìṣẹ́ ìṣẹ́bùṣe gbọ́ nǹkan tó sọ fúnra lára ẹ̀ ó ní um, hardship getting out of control in Nigeria so ó ní um, General Abdulsalami Abubakar has said the hardship in Nigeria is getting out of control and that the distribution of palliative is not the way out but sustainable action to end the people suffering. Uh, the former Nigerian leader spoke to at his residence in Up Irimina when he received the leadership of the campaign for democracy and human rights led by comrade Abdullahi Mahmoud Jabi. Now, ó ní kílè tí ń kọjá ntáwọn èèyàn lè bíà tẹ́ ẹ bá gbọ́ dáadáa ẹ máa rí i pé Sultan of Sokoto ti sọ bẹ́ẹ̀ rí nínú ọdún tá a wà yìí pé àwọn làwọn ń di mẹ̀kúnnù ìlú mọ́lẹ̀ àwọn làwọn làwọn ò jẹ́ kí wọ́n bínú àwọn làwọn ò jẹ́ kí wọ́n faraya àwọn làwọn ò jẹ́ kí wọ́n ba nǹkan jẹ́ kásì wo o ó níbi tágbára àwọn káwọn dé o ó níbi táwọn lè mú wọn mọ́lẹ̀ dé o níbi táwọn lè gbọ́ràn sáwọn lẹ́nu dé o tán bá ti bínú tán wọn ò ní ṣe é pè padà mọ́ so gẹ́gẹ́ bí Abdulsalami Abubakar yìí sọ ó ní palliative tíjọba ń pín kò lè mú ebi kúrò lọ́rọ̀ wa and reality ni tá a wò dáadáa because as far as i'm concerned látọjọ́ tán ti sọ̀rọ̀ nípa palliative àkàndá mi ò tí ì fojú rí kankan níbi inú ìlú mi ṣe tóbi tó. Bito mi ì tí ì fojú rí kankan tàbí kẹ́nìkan sọ kó ń gba palliative irú palliative ò làwa ń pín wọ́n pín palliative owó fáwọn èèyàn àgbóòrùn rẹ̀ wọ́n ní iye tírélà ráìsì kọ̀ọ̀kan kan ní ààrẹ pín fún gbogbo state àwa ò rí nǹkan kan báwo ò ṣe rí nǹkan kan tó jẹ́ pé tí lásán lobìnrin fi gbòǹgòrò yẹn ní majority èèyàn ò rí nǹkan kan palliative tí ò bá ti wá lè kárí ìlú káwọn òwúlẹ̀ ṣe é so palliative for solve problem wa bákan náà ni kíjọba máa fowó ránjẹ máa subsidize ẹ̀ fáwọn èèyàn kò solve problem wa kí ló lè solve problem wa ni pé now gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí um, Abubakar sọ sọ ó ní the hardship in the land is getting out of control everybody is crying about this hardship and it seems to get out of control people cannot afford three square meals. ọjọ́ wo afford three square miles tẹ́lẹ̀tẹ́lẹ̀ the issue of transportation the hike in fuel price the hike in school fees for the children and the lack of funds in everybody's pocket make life difficult for everybody. I would like to inform you that in some of the proposals we have given to the government on another platform platform wo not ti fún government ní proposal kò dárúkọ ẹ̀ giving palliatives is not the answer to the high prices of food and other items in the country Why saying that there is need for government to flood and saturate the communities with food let them, government, buy food and sell it at lesser prices to the people so that people will try to buy some of these food items depending on their pocket or income. So now wọ́n ní àwọn ti fún gọ́ọ̀mẹ̀ntì ní recommendation. We have passed these recommendations to the government. We hope they will implement them. now we have àwọn wo ló ń jẹ́ we kí lágbára wọn tí wọ́n fi ń pass recommendation sí federal government ẹ kí ló pé wá túmọ̀ ẹ̀ sọ́kàn rẹ̀ ìwọ ni kò sọ kí ni ìpẹ̀kun agbára wọn tọ́mi sọ̀rọ̀ with authority ẹni tó ń sọ̀rọ̀ yìí gbogbo àwọn tí wọ́n kóra wọn jọ sí Mínà tí wọ́n ń sọ̀rọ̀ yìí wọ́n wà lára àṣòro orílẹ̀-èdè Nàìjíríà each and every one of them majority wọn ni olówó kó tó dà rẹ tó pé trillionaire ni wọ́n lẹ́yìn tí wọ́n kúrò nípò ààrẹ tó jẹ́ pé wọ́n àwọn nǹkan tí wọ́n ń control ní ìsín odidi country míì láfíríkà ò control ẹ̀. E just being Nigeria president. Abdulsalami ò lọ́dún méjì ń bẹ̀. Ọbásanjọ́ lọ́dún mẹ́jọ. Babangida lò more than seven years. Buhari lọ́dún mẹ́jọ. Kásìẹ̀mọ́ kàsìkò jọba ológun ẹ̀ mọ́. So ẹ máa wá wò ó wọ́n bi um, Abdulsalam léèrè wípé akílórí sọ sáwọn tó fẹ́ ṣe end bad governance protest ní October first. st tèmi tó bá jẹ́ ààrẹ gidi tèmi tó bá jẹ́ ẹ̀dà gidi ntí yóò sọ ni pé ah, ẹ̀yin ọmọ sí bá a sọ pé àti fún federal government ní recommendation ẹ má wulẹ̀ protest ẹ má wulẹ̀ ẹ má wulẹ̀ yíde ẹ má wulẹ̀ wọ́de ẹjẹ́ á gbọ́ nǹkan tó máa jáde látọ̀dọ̀ federal government ń tọ́ sọ fún ọ ni pé tẹ́ bá máa protest ẹ make sure pé ẹ ṣe peacefully so gbogbo àwọn statement yẹn ńlọlọ́rọ̀ nínú ok ọ̀dà having said that bẹ́ẹ̀ bá gbàgbé bí ọdún bíi mélòó kan ní bàbá Ìyábọ̀ olúṣẹ́gun ọbásanjọ́ àrẹ̀mú òun náà sọ̀rọ̀ kan ó ní òun àtàwọn èèyàn kan nínú mokot punch newspaper ní august twenty twenty sixteen wọ́n fi um, headline kan sí i and others brought buhari to savage nigeria ọbásanjọ́ now nígbà yẹn Uh, former President Olusegun Obasanjo has said that he and four others eminent Nigerians brought President Muhammadu Buhari to salvage Nigeria from its current challenges. He said he took the decision when they felt that the country stood at a crossroad. They felt. àwọn èèyàn kan dẹ̀ máa jókòó sínú yàrá wọ́n á decide àfíà ilé ayé mi àti ẹ̀ nbí tó yẹ ká yẹ gbà lọ wọ́n á dẹ̀ gbégbèsè lé lórí wọ́n dẹ̀ ṣe wọ́n dẹ̀ execute ẹ̀ just three to four people. so ó ní gẹ́gẹ́ bó bá ẹ̀sánjọ́ ṣe sọ ó ní three or four of us three or four of us from different parts of this country got together got together and said to ourselves àwọn mẹ́ta tàbí mẹ́rin what do we do kí ni ká ṣe àwọn tó ń dìtámì ìgbésí ayé nàìjíríà lórí wọn what do we do wá ìtàn máa béèrè bẹ́ẹ̀ ṣèbáwọn ti ṣe tí wọ́n ti lọ kí ló dé táwọn tó wá dúró lé wa lórí what do we do we said what is the problem with us and why are we still not growing we got talking and knew we needed to do something What do we need to deal with for this Nigeria of ours to become what God has created to, it to be? A land flowing with milk and honey. That is the intention of God for creating Nigeria. ngbà táwọn wá mọ̀ bẹ́ẹ̀ ngbà táwọn wà ní realm of this country tán wà nípò agbára orílẹ̀-èdè yìí kí ló dé tí wọn ò tọ́nu Nàìjíríà sí nǹkan tó yẹ kí Nàìjíríà ó wà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń rò ní ìsìn ńgbà tíjọba míì débẹ̀ tàbí tí wọ́n ẹ̀ṣẹ̀ wá ń rò ní ìsìn ńgbà tí lẹ́ni time tí ẹni gọ́ọ̀mẹ̀ntì bá ti take over tàbí tí wọ́n rò pé nìkan gbọ́ràn sí wọn lẹ́nu because as far as i'm concerned Goodluck Jonathan ò ṣe nǹkan tó bá dì rárá rárá but wọ́n feel pé kò tẹ̀ síbi táwọn ń tẹ̀ sí lára bo ni Goodluck tẹ̀ sí ńbo ló ti tẹ̀ wọ́n ń bàtà mọ́lẹ̀ ní confab tó ṣe ìpàdé àpérò tó organize ní 2014 if you don't know you know lára bíi tí goodluck ti tẹ̀ wọ́n lẹ́sẹ̀ mọ́lẹ̀ nìyẹn ìwọ náà wòye ọdún tá a ti ń pariwo ìpàdé àpérò bí a ẹ jẹ́ kí nàìjíríà ó jókòó papọ̀ ẹ jẹ́ kí gbogbo àwọn ẹ̀yà kí wọ́n má sojú wá kájọ sọ àsọyé pọ̀ báwo la ṣe fẹ́ gbé nàìjíríà báwo la ṣe fẹ́ gbé ní nàìjíríà peacefully báwo la ká sọ bá a ṣe jọ fẹ́ gbé ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wá àṣà ọ̀tọ̀ọ̀tọ̀ la ní ọ̀sán ọ̀tọ̀ọ̀tọ̀ la ń wọ̀ oúnjẹ ọ̀tọ̀ọ̀tọ̀ la ń jẹ nǹkan gbogbo nǹkan wọ̀ papọ̀ àrònú bákan náà mọ̀tá country ẹ discuss ẹ jẹ́ differences wa látọdún mọdún la ti ń béèrè Jonathan nìkan ló achieve then àwọn kaba yìí wá kóra wọn jọ wọ́n mú Buhari wá láti nullify tí Goodluck Jonathan ti ṣe because Goodluck bá ṣe kejì yóò implement ẹ̀ lo and behold tí Goodluck Jonathan bá implement ẹ̀ ìgbésí ayé Nàìjíríà ó ti better because wọ́n ti mọ̀ ṣòro wa ẹ wòye ọjọ́ tí wọ́n fi jókòó ìpàdé yìí tí kálukú fi ń present recommendation communities kọ̀ọ̀kan communities by communities ìgbésí ayé nàìjíríà ó ti better ó possible ká ti padà sí regional government ó ti wà ní recommendation tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn make n tó lè solve problem wa ń bẹ nínú recommendation táwọn èèyàn mú wá ní confab twenty twenty four twenty fourteen so àwọn kàbáàsì ti wá wò wípé olórí burúkú lọmọ yìí o yóò tó nǹkan ṣe o yóò dé àfẹ́ tiwa gan o kó tó rí ṣe ẹjẹ́ àyọwọ́ kí là ń kó ẹ̀ kúrò nínú àwo táwa la tó lè mú o ṣé bá a ní sọ́jà kan ti ń díje láti ìjọ́ tí o ti wọlé ẹja mu wá. kò sí bí ẹnì kó ṣe dàrẹ lónìí tí ò ní ṣàbẹ̀wò sọ́dọ̀ Babangida ní Nàìjíríà ò ní ṣàbẹ̀wò sọ́dọ̀ Ọbásanjọ́ ò ní lọ yẹ Buhari wò ò ní dọ́dọ̀ Absalami Abubakar àbá rẹ kan máa dépò kò ní invite àwọn tí mo dárúkọ yìí sípàdé. Si kó seek opinion wọn kó seek eh, assistance wọn kó seek backup wọn ǹjẹ́ yìí ra ẹ̀rọ ọba tí máa ń ṣàkóso àwọn afọbajẹ ni ah, ẹ sáà máa dojú tèmi lọ́bọ́ máa wí fáwọn afọbajẹ so mọ̀ pàwọn la gbé ọ dépò àwọn gẹ́gẹ́ mọ̀ pàwọn làwọn gbé dépò ń gẹ́gẹ́ mọ̀ pàwọn náà gbé òun dépò yóò mọ̀ sọ fún ẹ pé owó tó bẹ̀rẹ̀ òṣèré ẹ sáà máa dojú tèmi ẹ sá dùn tì mí gbígbẹ kẹsì fọwọ́ ti lé kí n wẹ̀yìn báyìí kí n rí i exactly gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ṣe máa ń rí i èmi àti wọ́lá àmọ́ nǹkan la nígbàgbọ́ pé free flowing ni ọ̀rọ̀ ipò ààrẹ èmi àti ọmọ wípé ilé ọlá níyọnu ipò ẹ̀kẹ́ ẹ̀dẹ ni àwọn ọjọ́ mo sòwò mọ́jọ́ mo kéré wálé mọ́jọ́ mo jèrè ńlọ́pọ̀ nípò lọ́pọ̀ ńbẹ̀ so kí n má gba àkókò tó pọ̀ jù ńgbà tí olóyè olúṣẹ́gun ọbásanjọ́ àrẹ̀mú bá sọ báyìí three or four of us we thought we decide we saw we ṣe kinní kan hmm? what do we do kí ni ká ṣe àdẹ̀mú buhari wọlé èmi àti ẹ̀ mọ̀ wípé first time buhari kò ṣe nǹkan kan. kan ọjọ́ tó gbé lájò pọ̀ jọjọ́ tó gbé ńlé lọ ọjọ́ tó lò lórí bẹ́ẹ̀dì jọjọ́ tó lò lórí iṣẹ́ àlọ́ but still ó tó wọlé ẹ̀kejì mo wá ní kí n try láti sọ fún ọ pé possibly Bọ́lá Ahmed Tinubu tún lè wọlé ẹ̀kejì tí ó tún sànúdà for years irrespective n tó wù kémi àti ẹ ọ sọ so far tó bá ti ṣe nǹkan tí àwọn kàbáàsì ń fẹ́ because recommendation wọn mọ̀ gbé ọ̀ possible kò sáàrẹ tó ṣe bẹ́ẹ̀ rí tọ́ra ń jẹ tí wọ́n ń kó oúnjẹ lọ sábúlé káwọn èèyàn máa rà lọ́pọ̀ ọ̀pọ̀ kú ọ̀yọ̀kú ṣé èèyàn kò sí kíá àwọn tí ń tajà ni ṣé kò sí kíá àwọn tí ń ta oúnjẹ yẹn tí ń tarú oúnjẹ yẹn àbáwọn èèyàn kọ̀ọ̀kan ni wọ́n wàá dúró lọ́tọ̀ tí wọ́n mọ̀ ta government price táwọn ìyálọ́jà babalájẹ́ táwọn náà ń tarú ọjà bẹ́ẹ̀ tí wọ́n máa ta tiwọn ìjọ mẹ́nu gọ́ọ̀mẹ̀ntì ó fi ta tiẹ̀ tán sáwọn èèyàn yìí ò ní padà wá báwọn ti ń ta tẹ́lẹ̀ bó bá rí bẹ́ẹ̀ tí gọ́ọ̀mẹ̀ntì tí kíni káwọn ti ń ta ọjà yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó máa jẹ kíni kí wọ́n máa jẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí ló wà stake nínú ètò ìṣèjọba náà ó dàbí ẹni pé mo ti gbìyànjú lórí ọ̀rọ̀ kàbá àwọn tí mo pè ní. Ni the owner of Nigeria àwọn ọmọ onílùú nù àtìpó àti àlejò ńlá jẹ́ níbí ǹjọ́ kan ni bàbá mi lókè yorànṣẹ́ pè mí pé ọmọ darí wálé o kò wá jiyàn fún mi bó ti ṣe lò ayé rẹ àlejò lèmi àti ẹ ò ní nàìjíríà o àwọn kan ló ní nàìjíríà àwọn tó ní nàìjíríà yẹn ni wọ́n ń decide lórí nàìjíríà now kí lọ́nà àbáyọ sí ṣòro wa so bá ń ṣe wá ń decide lórí nàìjíríà yẹn mo láǹfààní àti sọ fún wọn olùgbọ́ wípé àwọn èèyàn yìí rẹ́dì láti fèsì Bọ́lá Ahmed Tinubu ibi tí mo bọ́rọ̀ mi bọ̀ nìyẹn bá ń ṣe wà yín wọ́n múra láti fèsì Bọ́lá Ahmed Tinubu ṣé àwọn ìpò ti di ìgbìmọ̀ pọ̀ wọ́n ti ń jíròrò papọ̀ mọ́ gbàgbé o retired general ní gbogbo wọn they can do and undo mi ò sọ fún ọ pé nǹkan ṣe lélẹ́yìí o so gbogbo nǹkan tí wọ́n ń ṣe yìí bíi wọ́ọ̀nì lásán ni wọ́n mọ̀ wípé Bọ́lá Tinubu ò ní fẹ́ tẹ̀ sọ́dọ̀ àwọn because we call Bola Tinubu godfather tí ò ní godfather but lo and behold ṣé kí n sòótọ́ ọ̀rọ̀ kan fún ọ tí o bá tẹ̀síbi tán tẹ̀ ẹ́ sí tí ọ̀dẹ̀ lágbára láti fèsì wọn tí ọ̀dẹ̀ lágbára láti fèsì wọn ó possible kò ní problem so my darling brothers and sisters ẹ̀yin dáadé àti mọ́mì mi the only solution for this country it's not by distributing food Number by distribute ọ̀dọ̀ àwọn èèyàn kan ni ó dé sí bí ẹ bá ní gọ́ọ̀mẹ̀ntì máa ta oúnjẹ àwọn èèyàn kan náà tà fún àwọn èèyàn kan ni ó ráàyè débẹ̀ bó bá di wọ́ọ̀lù kọlù àwọn èèyàn ó ṣera wọn léṣe àwọn èèyàn ó para wọn the only solution fún wa ni pé ká try kí production wa orú gọ́gọ́ ká invest nínú production as in ká dáko rẹpẹtẹ kí gọ́ọ̀mẹ̀ntì ó dáko rẹpẹtẹ kí wọ́n fáwọn àgbẹ̀ lówó láti dáko kí wọ́n stop importation láti máa import oúnjẹ because importation of food ń lọ sọ àwọn àgbẹ̀ wa dẹ́ntì ọ̀mọ́ ṣe ní ọ̀jẹ́ kórí ó wú àwọn àgbẹ̀ kárí kórí ó yá wọn láti máa dáko oúnjẹ tá a dẹ̀ import yìí ńlá wa ń tà lọ́wọ́n gógó gbogbo àwọn nǹkan tí gọ́ọ̀mẹ̀ntì lè ṣe nìyẹn o kí wọ́n dẹ̀ reduce dọ́là rírà ọ̀nà wo náà ti reduce dọ́là rírà èmi rò pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbọ́nú ọgbọ́n lẹ́yìn ó débi tó lè bá ń àjà ti Jerusalem for now because ó wà lára ibi tá a ti ń ra dọ́là ó wà lára tó ń kó problem bá wa kí ni àjìlí lọ mú bá wa tó bá jèmi ni president mo lè bá àná fódìdí ọdún mẹ́rin pé kí kálukú sinmi sílùú ẹ̀ náà tílùú ọ̀bá da ọ̀nà láti gbẹ́lu dìde lèèyàn máa ń san ìṣe wa ní nàìjíríà kò fi hàn wá bí ẹni pé ìlú wa ń ṣàìsàn ìlú wa dẹ̀ ń ṣàìsàn gan gbogbo nǹkan lọ́wọ́ wa gógógó ọlọ́run ràn wá lọ́wọ́ so um, ìjọba Bọ́lá Ahmed Tinubu n tí àwọn retired soldiers yìí tí wọ́n kó dání káàdì méjì ni wọ́n mú yellow card dání wọ́n dẹ̀ mú red card dání advice ni o wọ́n mú yellow card dání wọ́n dẹ̀ mú red card dání wọn ò tí ì fún ọ ní red card yellow card wọ́n yọjú síta wọ́n fún ọ láǹfààní láti yọ red card kò dẹ̀ sí irin tẹ́ fẹ́ fi àwọn tí mo dárúkọ yẹn rọ kò sí ní tẹ́ fi wọ́n ṣe dàńdógó wọn ti kọjá àbínú dá ẹni ọba gbà sọsọ lójú ọwọ́ rẹ̀ ó sòjè pupa àkàndá mo wí tèmi mo dó ní àyín náà ọ̀rọ̀ díẹ̀ ó tó fọlọ́gbọ́n inú ẹni tó gbé dòdìdì ẹ má gbàgbé project fm radio mi bó o bá jẹ́ nínú àwọn tọ́lọ́wọ́ bá rán sí mi láti kún mi lọ́wọ́ kí àláàmì kó lè bá a wá sí ìmúṣẹ ẹ lórí whatsapp láti gbà ká nọ́mbà mo nílò ìrànlọ́wọ́ owó owó tó pọ̀ ẹni tó bá ní rédíò station á níbi two hundred million naira nǹkan sọ pé two hundred million wá o ntẹ̀ bá ní ní support mi ọlọ́run bùkún ẹ̀ àna ọlọ́run ní fi ń sílẹ̀ so tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo sọ pé mo nílò èèyàn five hundred tó máa fún mi ní one one hundred thousand naira but lo and behold èèyàn five hundred ò lè tó mi ṣùgbọ́n yóò gbé project mi débì kan ni ẹlòmíì dẹ̀ lè fẹ́ fún mi ju one hundred thousand lọ ẹlòmíì dẹ̀ lè má ní tó bẹ́ẹ̀ ká fi tọrọ mọ́ kọ́bọ̀ lówó fi dodindi ẹ̀sùn tẹ́rẹ̀ǹtẹ́rẹ́ ní dìbú so ká má ignore àwọn èèyàn yẹn náà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 three orúkọ tó wà ń bẹ̀ the values heritage ventures de values heritage ventures ẹ láìka ẹ fọ́lù péjì mi lórí facebook awíkóńkó live ẹ subscribe sí youtube channel mi àkàndá ọ̀rọ̀ awíkóńkó tv àkàndá ọ̀rọ̀ awíkóńkó tv awíkóńkó tv awíkóńkó tv àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èdè àti àṣà yorùbá ò ní í parun orílẹ̀-èdè yorùbá ò ní í dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì ilẹ̀ nàìjíríà ò ní bàjẹ́ o boko odò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 ẹ̀fọ́ ló kú tí wo ti wò ògbólógbòó àgbà ló kú tòun tèmi rà pa lọ́rùn lọ́dí bá fọ́ọ̀rù mi là lọ́tọ́ tí wọ́n fi àtàkùn rẹ̀ láyé tí wọ́n fi ògèdè pò rẹ̀ lọ́rùn ó ní ẹ̀ ó ní mo gbọ́ ó ní pípa tí mo gbọ́ wọn lórí mi ni ò jẹ́ wọn ibi tójú rí ẹnu ò sọ lọ́wọ́ yìí o. sílẹ̀. ẹsẹ̀ ìgbìmọ̀ lórí ọ̀sán àtàkùn rẹ̀ àtàkùn kò ní wọ́n fi mú ọkùnrin kó má lè fọlọ́wọ́ àti dọ́là wọn lónìí.